من شرور وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده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 ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله خير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adágbẹ́ fún ọlọ́run ọba ọlọ́run tí ó tó fi àánú rẹ̀ tí ó tó fi kẹwa kù ní òní. Thank you. ọjọ́ kejìlélógún nínú oṣù ọdún ọlọ́wọ́l fourteen thirty six salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nínú. tí a ń kà lọ òun náà ni a tún máa tẹ̀síwájú <clears throat> lórí ẹ̀ lẹ́nu. níjẹ̀jọ́ a sọ fún wa nípa ọ̀rọ̀ gbólóhùn sẹ́yìn ní àwọn hadithi ìgbà àti mọ́kànlá. tí wọ́n ní hadithi náà ní hadithi àbí nàzàrà mùtọ́rìf wọ́n ní bàbá òun sọ fún òun lọ pẹ̀lú àwọn èrò kan lọ́sọ́dọ̀ náà sọ́dọ̀ wọ́n á sọ fún ànẹ́bí pé à ń ta sẹ́yìí dùnà. àwọn sọ̀sọ́lá wọn sọ wípé àsẹ́yìí dùn lọ. wípé ọlọ́run gẹ́gẹ́ ni sáyìí wọ́n tún wá sọ wípé wọ́n afdalna fadlan ìwọ ló ní ọlá jùlọ ìwọ lọ wọ́n azamna qawlan ìwọ lọ́dẹ tóbi jù ní kíni o lọ́rẹ̀ jù wá lọ. wọ́n fi ṣe ọlọ́run wá sọ pé qulu bi qawlikum ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ ẹ lè sọ. ibẹ̀ la sọ wípé a fẹ́ ṣàlàyé lórí ẹ̀. wọ́n ní síyáàdà méjì lọ́wọ́ síyáàdà tó al-mutlaqa lillahi subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí adẹ́dà tó dẹ̀ ní kápá tó jẹ́ olúborí ọlọ́run nìkan lónìí yẹn ṣùgbọ́n sì yá dáa wípé ẹni yìí la ṣáájú ìṣesí àwọn ẹni ìṣáájú ni wípé wọn a máa fi ròyìn ẹlòmíì kan tí èsì ànẹ́bí débi báwa àgbàpọ̀ àní fi ròyìn ànẹ́bí sallallahu alaihi wasallam kí ká má sin ọ̀rọ̀ yẹn gbọ́ yé oríṣi ọ̀rọ̀ làwọn afáwa sọ lórí ẹ̀ wọ́n ní àkọ́kọ́ náà pé àwọn yẹn tẹ̀ ń gba ìsìláàmù ni wọ́n máa lọ gbé síyáàdà tí wọ́n ti mọ̀ ọ́bùlà lè islam fànẹ́bí lànà sọ̀sára sọ wípé irú ìdáríwò ìjásájú wọlé gbàlérò ṣùgbọ́n gba àwọn ti yẹ̀yẹ̀ náà rẹ̀ wípé ohun tá a fẹ́ sọ ni pé lànà sọ̀sára ọlọ́lá jù wá lọ sọ̀rọ̀ yẹn ń gbé àjẹ́ òun ló fà ní ọ́fíì lójijì ọlọ́run sọ pé ọ̀dà fóònù bìkọ́ òlì kò tọ́ba jẹ́ ohun tẹ́ ẹ fẹ́ sọ ni pé mọ́lọ́lá jù yín lọ ẹ lè sọ yẹn ṣùgbọ́n o láàyè sẹ́jìrì yá nẹ́kùn mu ṣàìtàn ẹ má jẹ́ àṣetánì ògbé yín kọjá àlà o kẹ́ wàá fi máa gbé mi lọ síbi ohun tí ń dé tẹ́ máa fi pè mí. wọ́n lé ká wò ẹ wo àwọn sọ̀hábà tá a bá fẹ́ fi sẹ̀yìn dùnà láàrin fi sẹ̀yìn dùnà Abubakar sẹ̀yìn dùnà سيدنا عثمان سيدنا علي, رضي الله تعالى عنهم أجمعين tabatu fẹ́ wí àwọn ìyàwó anabi ẹ̀wẹ̀ asẹ́yida Fatima ònlẹ̀yẹ̀wò asẹ́yida Aisha kèké gbólóhùn sẹ́yidu sẹ́yidu sẹ́yidu ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn afa sálàfù dáadáa kọ́ máa fi ń pe àwọn ẹni tí wọ́n bá jẹ́ ní ọlá bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ nípa bẹ́ẹ̀ síyáàdà táwọn sọ̀sẹ́lá tó fi ròyìn ọlọ́run òun ni síyáàdà tó mutlaqah ìdarí yẹnyẹn pé ìkápá gbogbo ayé yẹnyẹn ọwọ́ ọlọ́run ló wà wọn ni wọn táwọn sọ̀sẹ́lá tó fàyọ̀ ńbẹ nìyẹn ọ̀rọ̀ bá nìyẹn ti yé ọ̀rọ̀ kejì òun náà ní pé àárẹ̀ pa fún wa yìí pé.

bíi tàwọn ẹni tó wà láyé wọ́n nítorí pé àwọn yẹn ẹsẹ̀ gba ìsìláàmù ni àwọn ẹni tó bá dẹ̀ jọ́ga wọn a máa bàbàrà wọn wọ́n sì máa ń tẹ̀ láṣẹ wọn láti sọ́láàdì sọ pé hàn ẹ wà o ẹni ìgbé mi sípò ọlọ́run ṣùgbọ́n tẹ bá láṣáájú ni wípé mo lọ́lá jùlọ ìyẹn ọ̀pọ̀ mo lọ́lá jùlọ ń dòdò. ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ ìbádà gbólóhùn sẹ́yìn dùn náà àníwí o òun ni mo sọ nípa àwọn sàlátù Ibrahimiyya tó wá oríṣiríṣi gbólóhùn lọ wá kánàtọ̀ sálámù sọ pé ká máa ṣe àsàlátù fóun nígbà tó lọ́wọ́ bá sọ áyà kalẹ̀ fa inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما na tí Ọlọ́run bá fi sọ pé dáadáa ju Ọlọ́run àti àwọn màláíkà rẹ̀ wọ́n ń sàṣàlásù fún ya ayyuhal sọlù àlẹ́yé ọ̀sálẹ́mú tẹ̀sílẹ́mọ̀ na náà tọrọ kí àtọ́lá fáànàbí o sallallahu alayhi wa sallam àríwá sọ yìí pé a yìí á darí ẹ̀ sọ́dọ̀ àwọn àfa onídàbísírì àní fọpọlọ́tù ó ní àṣàlátù tọ́lọ́hún ti fáànàbí. òun náà ní bọ́lọ́hún ṣe ń fi yìn fáàn nẹ́bí àti bó ṣe ń bá bàrà rẹ̀ ìlúmọ́lá àìlà láàyè tó ga jùlọ. ẹ wàá rí àsàlátù àwọn màláíkà òun náà ní wípé àtàwọn míì àwọn tó ṣe ń wá àdúà fáàn nẹ́bí ni wọ́n sọ pé tàwọn màláíkà nípa ń wá àforíjì títí àwọn onígbàgbọ́ òdodo òun ní ká ṣe àsàlátù sàlátù ìbàràhìmíyà. kìí ṣe àwọn àsálàtò oríṣiríṣi táwọn yẹn máa ń ti yẹn. ṣé wàá rí ọ̀rọ̀ àsálàtò ọ̀rọ̀ ìbáàdà ìbáàdà kẹ̀dẹ̀rẹ́ kọ́lódì ọba àlekè ọlá máa tẹ́wọ́ gbà lọ́wọ́ wa máa lórí ẹ̀ lẹ́yìn náà ni pé àtúnṣe bá nẹ́bì ṣe ní káṣí tàbí sọ fún wa yìí pé sẹ́yìn ìdùnnà a lè wí fún ẹnì kan àfọwọ́n nù tíra àwọn tó máa ń kọ wọn lọ sọ pé wassalatu wassalamu ala sayyidil awwalina wal akhirin láàrin kí wọ́n máa ń wí. ìgbà tí èsì pé wọ́n yé kèé ṣe tó ní ti ìbádà àti èyí dáwé níbi àtáyá ẹ̀kọ́ a máa ń ṣe salatu ibrahimiyya nínú àtáyá a máa ń ṣe sókùlà níbi kábàárà ẹlẹ́ẹ̀kejì wọ́n dẹ̀ tún fẹ́ ká ṣe tí wọ́n bá ti pèrún wọn fẹ́ káwé gbọ́dọ̀ àtúmáwé àtúmọ̀lọ́ ti lọ́pọ̀lọpọ̀ ìjọ jùmọ̀ àti lọ́pọ̀lọpọ̀ ìyá ọmọ lè jùmọ̀ àsàlátù eléyà ìbáàdà dani èyí tó ṣe pé tàwọ̀kì fìyà àlàásùlù fìyà àlùmọ́nìún wà tàwọ̀kì tí wọ́n bá ní àlẹ́ ìbáàdà àlàásùlù fìyà àlùmọ́nìún wà tàwọ̀kì. ìpínlẹ̀ rẹ̀ òun ni pé má ṣe tọ́lọ fẹ́ lọ́sà látò ni má ṣe ọfẹ́ ṣe tò lékún náà má ṣe àbọ̀ fẹ́ ṣe sọ̀látò mùtàákìọ̀ má ṣe ẹ́ wọ́n tọ́ kíf a ní ọmọ ṣe ni o títí tí wàá fi rẹ́ rì gbogbo àwọn ẹ̀rí tó wá wá nípa sọ̀látò tá máa ṣe fáànù ńgbà táwọn sọ̀hábà sọ fún ipe alimna kayfa nusallimu alayk àmọ́ bá a máa ń sálámọ̀ sílẹ̀ ànẹ́bí ṣùgbọ́n wọn kẹfà ní sọlẹ̀ àlẹ́ kí bóòlù àti máa sàṣà látò fún ẹ. àwọn sọ̀sọ́lá wa kọ́ ọ ní oríṣiríṣi sígọ̀ àwọn oríṣiríṣi gbólóhùn tí ẹ̀ máa fi ń sàṣà látò. ibi tá a wá ti lọ ní wípé a lè wí sẹ̀yí dùnà ẹ̀fà nẹ́bí wa àgbẹ̀ sẹ̀yí dùnà Muhammad aṣáájú wa Muhammad tọ́lọ́ náà sọ wípé ana sayyidu waladi Adam wa amma fi salati al-Ibrahimiyya la naqula àgbàdo nítorí gbogbo àwọn sígọ̀ tó wá bíi méje gbólóhùn méje àwọn ọ̀rọ̀ méje ńlá mẹ́sàn-án sálá ń fi mú àsálàtù yẹn wá sọ pé kò sẹ́rì tó ní sayyiduna níbẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àsálàtù yẹn sálátù Ibrahimiyya yẹn àwọn èyí tó àmì sálá ń sọ wípé Allahumma salli ala Muhammadin wa ala ali baytihi wa azwajihi wa zurriyyatihi. كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn kò sí sẹ́yìn dùn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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم قتيني شيخنا الألباني رحمه الله تعالى وني أسيع ديسي كتواتو للعافية تقولون Ibrahim wà mbẹ tẹ́tùn wá rí wà á lè Ibrahim. àlẹ́ dígẹ́dì wọ́n ní kò sí mbẹ́ sọ́yìn fún wọn sọ pé àlá Ibrahim wà á lè òun ló jẹ́ gbogbo àwọn àsàlátù yẹn tó fẹ́ rí kan ṣe kíni ọ tí méjèèjì wà lápapọ̀ bẹ́ẹ̀ wọ́n bírákẹ́tì ẹ̀ ẹ bá lọ wo àwọn àkọọ́lẹ̀ tí sheikh mara alibani rahimahullah ìmọ̀ kọ́ wá ní ala ibrahim àti kọ́ wá ní ala ali ibrahim ṣùgbọ́n méjèèjì wọn ni lamiyeji hadithun sahihun fihi lafdu ibrahim wa ali ibrahim ma'a. ẹ̀rí sheikh alibani rahimahullah wọn nínú àǹfààní tó wà nínú. No tíra àwọn yìí nìyẹn tó méjèèjì ọ̀pápọ̀ yóò sọ pé àlá Ibrahim ìmọ̀ ọkọ wa ní àlá Ibrahim lásán ẹ̀dáàkùn ẹ̀já gbọ́ yìí dáadáa àbí kọ́ wa ní àlá Ali Ibrahim ìmọ̀lẹ̀ kan náà ẹ̀ rí bí rúbà ti ka ayọ̀ wọn ló jẹ́ kí Sheikh Albani nínú sífàtù sọ́láàtì wọn ni wọ́n ti gbé sínú bírákẹ́tì. ibi sígọ ẹlẹ́ẹ̀kejì tí mo kà yẹn wọn gbé àlá Ibrahim yẹn wọ́n gbé sínú bracket tí wọ́n àlá àlè náà tún wá wà nbẹ wọn lè yí tó pọ̀ jù ni kọ́ ní kíni Ibrahim etu tún ṣàkíyèsí yẹn o tàbí kó sì wá ní wàhálà àlè Ibrahim ṣùgbọ́n méjèèjì ọ̀ papọ̀ wọ́n ni òṣèlú tọjọ́ ẹ dákun tún jáde léyìn àwọn ni kàmá ala Ali Ibrahim ọ̀sọ̀ yìí pé àlá Ibrahim wàhálà àlè Ibrahim àwọn èyí tá a máa ń gbọ́ yìí wọ́n ní kọ́ méjèèjì wà pọ̀lẹ̀ kan náà ndị wọn Allahumma salli ala Muhammad Ali Muhammad Muhammad o ala muhammadin wa ala ali muhammadin yẹn wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò dí yẹ ṣùgbọ́n ìdí ọ̀wà yìí pé kàmọ́ sọlẹ́tà ala ibrahim wa ali ibrahim yẹn la ní òsì tí ọ̀wà kọ́lẹ̀ kan náà ìmọ̀kọ́ wa ní ala ibrahim àbíkọ́tẹ̀ wa ní kíni o ala ali ibrahim ẹ̀dẹ̀ mọ́lẹ̀ dáadáa o innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammadin kama barakita. ala ibrahim ọgbẹ sínú wa ko wa ala ali ibrahim innaka hamidum majid ọ̀rọ̀ ke ni tó wá nípa sọlátù ibrahimiyya wọn allahumma salli ala muhammadin nabiyyil ummi ẹsí gọkàn nìyẹn wàhálà ali muhammadin kama sallaita ala ali ibrahim. وبارك على محمد النبي الأمي ها وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد تبا وليك يعني هنا يريك ويقول سيدنا به قال هما قال يا الله سيدنا به تدي به بسم ìkarùn gbogbo àwọn àdìsí táǹkọ́ àdìsí tó lálàáfíà dáadáa ni ìkarùn wọn ni Allahumma salli ala Muhammadin abudika wa rasulika kama sallaita ala ali Ibrahim wọn gbé ali yẹn sínú bírákẹ́tì wọn fi hàn pé ala Ibrahim lásán ẹ máa gbàgbé yìí tí mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan ìmọ̀ ọkọ wa ní Ibrahim ní kíni o. àlá ali ibrahim ṣùgbọ́n méjèèjì papọ̀ síbi àlá muhammad lòun lè papọ̀ àlá muhammad wa àlá ali muhammad wọn ni wọ́n bárik àlá muhammad abidika wa rasulika wa àlá ali muhammad kama barakita àlá ibrahim wọ́n ti gbé wàhálà àlá ibrahim yẹn sínú bracket ṣé wọ́n wọn ní méjèèjì ọgbọ́dọ̀ papọ̀ ìkẹfà tẹ́fà wẹlẹ́ karùn yẹn rí i pé kò sí sẹ́yìn dì náà bẹ́ẹ̀. ìkẹfà gbogbo àwọn eléyìí ká lọ́wọ́ síwájú sọláàtì sheikh maal albani rahimahullah akàn níbẹ̀ nǹkan aláhùnmá sọ́lì àlà muhammadi wà àlà àzíwájìhí wà dórí yàtẹ̀ ẹ́ kama sọlẹ́tà àlà àlì ibrahim wọ́n gbé àlùyẹn sínú brákẹ́tì táwọn kan sọ pé méjèèjìlá ni ó lè papọ̀ ó lè jẹ́ àlà ibrahim wà bárìkì àlà muhammadin wà àlà àzíwájìhí wà dórí yàtẹ̀. kàmá bá rọ́kìtà àlá àlì Ibrahim wọ́n gbé àlì yẹn sínú bákẹ́tì àlà Ibrahim innaka hamidun majid hadith wa nu bukhari àti muslim kódà ọwọ́ àti sandun nasa'i. sígọ̀ keje tábàwọ̀ ẹlẹ́ẹ̀kẹfà á rí pé kò sí tẹ̀yí dìnnà mi òun náà ẹlẹ́ẹ̀keje wọn ni Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin wa barik ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita. وباركت على إبراهيم وجه يقوم ببعيك وآل إبراهيم إنك حميد مجيد ها Sheikh Albani wa kọ́mẹ́ǹtì lórí eléyìí ẹ̀yọ̀kan yìí wọ́n ní sẹ́rí sígọ̀ yìí ẹ̀rí pé lẹ́ẹ̀kan náà wọ́n sọ yìí pé ẹ̀sùn gbọ́ lẹ́ẹ̀kan sí wọ́n ní Allahumma salli ala Muhammad wa ali Muhammad. وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد tẹ́fà sọ pé méjèèjì papọ̀ kí ló dé sheikh nal albani rahimahullah wọn ni dábàá wo sígọ yìí a rí i pé alijamu bayna ibrahim wa ali ibrahim ma. wọ́n ní eléyìí ni wọn tí Ibn Qayyim rahimahullah tó ṣàtakò ẹ̀ pé kò sí ń bẹ̀ bẹ́ẹ̀ Ibn Qayyim dúró lórí àfa rẹ̀ mùsùlùmí àná ẹ̀ dúró lórí ẹ̀ pé kò sí bẹ́ẹ̀ abala ti ṣàlàyé eléyìí ṣáájú àwọn onídìí àti rìpítì ẹ̀ mọ́ gbogbo àwọn sígọ̀ méjèèjì tá a mọ àárín pé kò sí sẹ́yìn dìnnà ń bẹ́ẹ̀ ọmọ yẹn gbé tá a bá ti débi ìbáàdà gẹ́gẹ́ bí afa Muhammad eh, Saleh Al-Munajjid hafidhahullah ní wọ́n ti sọ àti pípọ̀ náà àwọn afa sunna ṣáájú ṣáájú ibi tó bá di pa fẹ́ sàṣàlátù ká má wí sí o àfẹ́ sàṣàlátù tó ní ìbáàdà ká nẹ́bí sọ pé ká máa ṣe ń bi irun ni àní sọ pé aláwọ̀ sọ́lẹ̀ aláṣẹ yìí dìnnà Muhammad wà aláàlì sẹ́yìn dìnnà Muhammad àmọ́ sọ́lẹ̀ tà alá àní wíbẹ̀ o ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ alá Muhammad náà láti kíni o òun ládàájọ́ sọ nípa bẹ́ẹ̀ kò lásọ̀tò kọ́ọ̀dù òun náà ní pé sẹ́yìn alẹ́ wí fún anabi sallallahu alayhi wa sallam amma fi salati Ibrahimiyya fọlá sọdí ẹ̀kọ́ látọ̀tọ̀ pọ̀ ọmọ àgbà pé ọmọ àkàtọ́ àwọn àfa wọn bẹ̀rẹ̀ sí ni lọ wo tíra àwọn tó wọn lọ pé sẹ́yìn lè la awọ alẹ́ mi bá nẹ́bí náà ti pẹ̀rẹ̀ sẹ́yìn àná sẹ́yìn wàlá di ádámọ́ ẹ̀ yawm al-qiyamah wọn la fà èmi ni aṣáájú kí o àwọn ànábì ádám láyé mi báyìí náà nǹkan ká ló sọ ọjọ́ kejì àlẹ́ fìyàwó ìbọn náà láṣáájú wa wọn la fà kà àti fọ́lọ̀ tó sọ fún ọ tó ní kúlò bìkọ́ òlìkò ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ yẹn máa sọ tó bá já sí pé gbèrò pé mo lọ́lá jù yín lọ kí èdè pé fẹ́ lọ gbé mi sípò tọ́lọ́run wá gbọ́n o bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yẹn sọ́ọ́sọ́ o ẹ má já ṣe tání ọ̀la hun yín pé òkè lọ wí ìfúwe o èdè pé wọn á lọ gbé mi tayọ bí tí mo dé. ibi táwọn àti gbé kéwú lónìí ọ̀nà ní báàbù al-mar'atu ra'iya àbẹ̀kọ̀ bẹ̀rẹ̀ lọ ẹ̀kọ́ jẹ́ àfihànjọ ọ̀rọ̀ sẹ́yìn dùn mo rò bó ti clear díẹ̀ báyìí kí a wí sẹ́yìn dùn fún ànẹ́bí o tọ́lẹ̀ ní tí ọ̀tá ànẹ́bí wọn wí sẹ́yìn dùn àwọn sàbí ọ̀tá ànẹ́bí abẹ́ ẹ̀kọ́ àwọn ìyàwó ànẹ́bí wọn ọ̀tá ànẹ́bí àbí wọn ọ̀tá ànẹ́bí ọ̀tá ànẹ́bí ànẹ́bí lọ̀gá òun la sáájú gbogbo mùsùlùmí máa dárí wọn wí sẹ́yìn dùn fún àṣẹyí dàtọ̀ àyíṣà kódà àwọn àfa àkọ́kí yẹn máa wí lọ́bọ̀rọ̀ fẹ́ àyíṣà kẹ́kẹ́ à ah, òpònú ni ẹni.

alẹ́wí fànẹ́bì nìyẹn èmi dé ẹtújẹ akátú gbọ́ lẹ́ẹ̀kan sí sábà débi sọ láti ìbọ̀ èmi yà á níwì ẹ̀rì pásá látò tá a ṣe ìmọ̀ káwé ọ̀rọ̀ sóò lè la àbẹ́ ti gẹ̀ẹ́sì ìyẹn a lè máa wí fún ní gbogbo gbà rasulillah nabiyillah nabiyir rahma nabiyir tawba anabiyi ummi. على ذكر النبي الملحم خصي طه عمو صلوا على النبي طه على يدي طه يدي طه إن جاء حاشر إن جاء عاقب وإن جاء ماحي ها إن جاء نبي الرحمة نبي التوبة نبي الملحم إن جاء حاشر sísè ń Muhammad intu tún jẹ́ kí Ahmed lọ tọ́ha salatu fa nabi yasin ah, yasin bò subhanahu wọn ní sọ́ọ́bì yàtọ̀ sí yasin wàlùkọ́ ànìlà ẹ̀ eh, báńkà ni. yasin wàlùkùránì hakim. wọn lọ́lọ́run fi ọ̀sán pé yasin sóra nìlà àwọn afáàní ń pere Muhammad. <laughs> subhanallah wọ́n ní mo fi àlọ́ kọ́ránì tó ṣe kọ́rọ̀ ọ̀nù rẹ̀ pé pérépéré ọ̀sá yòókúrò ọ̀sá dínkù mẹ́. ìnẹ́gà tọ́mọ pé tí wọ́n ní ìfọkùsọ ní ní من فوائد الصور التي استأثر الله تبارك وتعالى بعلمها ọlọ́run nìkan ló dá mímọ̀ rẹ̀ àmọ́tún rẹ̀ Abdullahi ibn Abbas tó ipá tó sàlám ti sàdúrà fún wípé ọlọ́run bá ní fi ìtumọ̀ alukurani ọlọ́run bá ní fi iye kò sọ pé mo pèrè ọlọ́run lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ yáwù àti sínú ní mẹ́mẹ́ yáá sínú ń tọ́wà bẹ́ẹ̀ nìyẹn yáwù àti sínú. tí ẹ bá ń wo tòótọ́ ẹ̀rí pé mọ́ṣà kọ́ lọ ń tòótọ́ tí ìyẹn wò ká kíní yìí máa jọ ń tòótọ́ yáàsín mo fi wọ ànẹ́bí tó ń jẹ yáàsín. mo fi àlùkùránì tó ti pàṣẹ pé ni kùránì jẹ́ mo fi búra ẹ̀ mẹ́kà làmínà ìlú mọ́ṣẹ́ ó rí kọjọ́ ọwọlé ni sọ wọn ni a ìmọ̀làwé léyìí àwọn kẹ́hìn sọ wípé èèyàn lè tú yáa sí ní jẹ́ wàláyà nẹ́bì kì í jẹ́ yáa sí. tó ha náà tó fẹ́ jọ wọlé bẹ̀rẹ̀ ilé yẹn náà kí n gbọ́. tọ́ha yẹn náà lọ sí tó ń Ha sọ kùránì kalẹ̀ fún ọkọ̀ òfìlè sórí burú hmm. tọ́ àti tó gbà lérò pẹ̀lú ẹ ṣe ànẹ́bì ó ti ń kílẹ̀ àjẹ́ o lè pa ànẹ́bì ní nàbí nàbí rahma nàbí yòó tawba nàbí yòó o lè pè ní hashiru o lè pè ní hakibu o lè pè ní o lè pè ní sallallahu alayhi wa ṣùgbọ́n ọkọ̀ wa sọ wípé òun náà ní jẹ́ ilé kò jẹ́ kò jẹ́ ó ti kílẹ̀ àdìẹ bẹ́ẹ̀ àwa dé bẹ́ẹ̀ ó ní al-mar'atu ra'iya bá a ṣe jọ sí pé gbogbo apáta náà ní alákòóso obìnrin náà alákòóso ni o sáàtì ìwé lé àìwé ọjọ́ ni ọ̀yà. حدثنا أبو اليمان قال أخبرنا شعيب بن أبي حمزة عن الزهر عن الزهري قال أخبرنا سالم عن ابن عمر أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راعي وكلكم مسؤول عن رعيته الإمام راعي وهو مسؤول عن رعيته والرجل راعي في أهله والمرأة راعية في أهله في بيت زوجها والخادم في مال سيده a ẹ rí hadithi tá a kà tẹ́lẹ̀ a wí fíkìw rẹ̀ nípa àwọn ọ̀dọ́ ta ni wọ́n lò twenty days lọ́dọ̀ anasasala nípa nẹ́bí wa lérò pé àwọn ò ti máa ní ìfẹ́ àti dọ́dọ̀ àwọn aráalé àwọn padà táwọn ti fi wọn lẹ̀ ti fẹ́ wọn là nẹ́bí wa bí àwọn léèrè yìí pé bó lẹ ti fi wọn lẹ̀ àwọn wa ń fà nẹ́bí nírò aláàánú jù lọ́la ní sùsùlá ṣùgbọ́n kẹrin ò tó tọ́lọ́hùn wọn wá ní ẹsẹ́ rí sọ́dọ̀ àwọn aráalé yín o ẹ lọ kọ́ wọn nímọ̀ ẹ pa wọn láti ẹ kírun bẹ́ẹ̀ ti di pé mò ń kí gẹ́lẹ́ tírun bá tó kẹ́nìkan ti dàda ni ká gba àyín òṣèlè mọ́ mu hadith yẹn àwífíkì rẹ̀ wọ́n ní àgbọ́yé hadith yẹn òun ni wípé hansasala máa ń pọ́n àwọn ọ̀dọ́ ní máa ń sàpọ́nlé wọn púpọ̀ jù. bákan náà hansasala ìfura mọ́ wọn ní máa ń yà nẹ́bí sọ̀tẹ́lẹ̀. wọ́n ní sìn tí ìbá rí pé yẹn ya bó ṣe ló wọ́n yá ẹ̀rẹ̀hẹ̀rẹ̀ rẹ̀ gbọ́dọ̀ dínkù. tí bá ti ń lé lógójì ọdún bóyá o ti níyàwó ti pẹ́ lápẹ̀rẹ̀ o fẹ́yàwó látògùn ọdún tí ọba fi di pé ń lé lógójì ọdún ó yẹ kí hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ yẹn ó dínkù wípé wọn ò gbọdọ̀ sóbi lẹ́sà wípé ẹnìkan nìyí bíi irú àwa yìí àìdàgbà báyìí o àárọ̀ tó wọ́n wá rí ọmọ ọdún mẹ́tàdínlógún kan kí wọ́n á sọ wípé inú àbí kò fẹ́ àfààmà yìí tí òun fẹ́ wà ní ogún ọdún ọ̀dà mi lójú pé kò ní mèmí. Nàgọ̀ ní mèmí. Ẹlòmíì tí ọjọ́ dọ̀ ní ọbẹ̀ lọ́mú. Hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ sábà máa ń dínkù bọ́jọ́ ní ìbá ti ń lé díẹ̀. Asọ̀sálá wa fi owó fura mọ̀ nǹkan bẹ́ẹ̀ dáadáa lára ọ̀dọ́. Sígá àwọn ènìyàn ti dọ́dọ̀ wa tó jọ mẹ́ta ẹ̀mí wọn ò sì máa falé àwọn àgbàlagbà ó lè kàn jókòó wọn lọ fà á láwọn èèyàn yìí ni wọn fi ń rírọ àwọn èèyàn bẹ́ẹ̀ kó mọrógà àwọn èèyàn tó ń kó mọrógà tó ní bàbá ẹ ẹ wá lọ fọjọ ayé yòókù ẹ wá lọ fi tọlọ́hùn wọn á fún ọ mọrógà tẹmọ kí ni bàbá bẹ́ẹ̀ ní bùkátà síbẹ̀ lára lè kàn iṣẹ́ náà ló lè dá sí dàbí alára náà ni àbí àwo ló lè mójútó ló lè sáyẹn rẹ̀ asasala ó fìlì kíni o àwọn ọ̀dọ́ ìfúramọ́ wọn ó yà nẹ́bí sàṣàlá wọ́n dẹ̀ wọ́n gbójú kòkòrò wọn ti lè tó nga ó ti máa ní bùkátà síyàwó báyìí ó ti máa ní bùkátà síyàwó pẹ̀lú bí àtúntò láìpẹ́ náà bá ti àwọn ọ̀dọ́ tó wà lábẹ́ rẹ̀ yóò máa sọ fún ọ pé ẹni ọba nídìí ìyàwó kó jẹ́ ń gbọ́ kí n fẹ́ mọ fún ọ kí bì fún ọ torí ẹni ọba yìí lọ́ọ́ fi ìsùn yín ọba lọ́ọ́ ṣàgbèrè ìmọ̀ọ́nì máa ń yòrò ìyẹn bá ṣàgbèrè ìmọ̀ọ́nì lè yòrò títí tí ò ní sí nǹkankan bẹ̀ wọ́n ní ẹ́ àdúrà ni kò ní sí nǹkankan bẹ̀ mọ́ bí sí nǹkan bó lè jáde pé ìmọ̀ọ́nì lè máa lésí lésí tá a lè mọ̀ pin rẹ̀ bẹ́ẹ̀ náà nígbàgbọ́ lè dínkù dínkù tí ò ní sí nǹkankan bẹ̀ wọ́n rárá torí bẹ́ẹ̀ ni ọba ní ìdìyàwó kó tètè ṣe gbọ́ ọ̀ ẹ̀dá sọ̀sálà ọmọ ìfúramọ̀ àwọn ọ̀dọ́ lẹ́yìn náà ni wípé a tún máa rí ìtọ́sọ́nà òjijì ọlọ́run sallallahu alaihi wasallam bí ṣe ń tọ́ àwọn sàábì rẹ̀ sọ́nà torí pé ẹ̀já káwọn mọ̀lẹ́bí wa lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn táwọn nẹ́bí sọ fún ọ ó ní eréje ọ̀hún ìlà ahlikum ẹ padà sọ́dọ̀ àwọn aráalé yín fa'allimuhum ẹ lọ́ọ́ fi mọ̀mọ́ wọn ẹja káwọn aráalé wa lẹ́kọ̀ọ́ bákan náà wọ́n mú róhùn ẹ̀pà wọn láti ẹ̀ dáadáa ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run sì tọ́sọ́nà fáwọn sàádé rẹ̀ nípa pé àákọ́ fámìlì lẹ́kọ̀ọ́ ni àti kéèyàn dẹ̀ ṣe wàhálà gidi láti rè ìyàwó àfọ̀nirúgbọ̀n oníṣòkò tó fò ìyàwó rẹ̀ sísì tún hó kan náà ni o lọ́kọ nímọ̀ ọba nímọ̀ mo lọ bí wọ́n ti kọ nímọ̀ wọ́n kọ nímọ̀ òdodo ọba ń lọ ìjókòó tí wọ́n ti ń kọ́ wọn lẹ́sìn òmu dání ìjà àjọ ọlọ́kọ́ bá rí pé mi nìkan ní màá dáa sọ. ṣìgá ẹ̀yin afa a ní ká sálámọ̀ sáyẹn àwọn náà ní ẹ bá tí wọ́n ń kó kọ níwájú ta ni. Ah! ládùúrú bẹ́ẹ̀ ṣe rí tí ẹ fẹ́ lè sọ pé màláìka dé ní bá ń sọ̀rọ̀ báyìí òrùngbọ́n máa jó pẹ̀lú ẹ̀ ẹ́ ìyàwó ni àwọn ni àwọn ẹlẹ́yà nìyẹn òun yóò sì pè lẹ́lẹ́yà tó rí pé kọ́tọ́ da ni ẹ̀rí kéèyàn ṣiṣẹ́ tó péye láti rí ìyàwó rẹ̀ èyí tí kọ́kọ́ ń yé wa jù ní báwa là ń tètè ń kú èyí tí ń yé wa jù ní ni alòsùn náà ẹ̀yìn sì fókó ọjà ní wàhálà wọn pọ̀ ìwé ló ti fẹ́ rí àbáyé sá. wọ́n bá ti àájá sí pé lóòótọ́ ni ọ̀rọ̀ náà ní í sọ wọ́n ní kíní tó pé èdè kí wọ́n sànù ògbó. orí tẹnìyẹn bá ti dára tí wọn sọ pé ah, àkótúkọ ọkọ òun lọ́nà ọ̀hún tí wọn bá ṣe dáadáa yóò ní ah, tí ì bá ṣe kú èmi sí ọ ṣùgbọ́n ibi tẹ́mi ń lọ níbi yìí tí ń bá lọ yẹn gangan ni pé ẹni tí ọba kọ́yàwó ẹ̀ lẹ́kọ̀ọ́ tó bá bọ́ sọ́dọ̀ ẹlòmíì wọn ò fún lépè o tí mo fẹ́ fàyọ gan ni ẹ rí i pé àwọn ìyàwó ni ah wọn ò wo ti lékejì sí eléyìí là. ẹlòmíì ti fa tìyàwó ẹ̀ jẹ́ pápátá ó ti ń yọ ìdín báyìí bíi pé bí wọ́n ṣe máa wà nìyẹn. Hmm? àkì mọ bá lò kàn ní ìsàyà ń kọ ká ànẹkà látẹ̀zùnú lè mọ òtà àkọ́ yabuna lẹbi nẹfà náà wọ ọbaadu ama wàláhì ma ọbaadu lè dẹbùkọ àkì ọ̀rẹ́ mi àwọn ọdún náà <laughs> ó sì yẹ tọkàn rẹ ọmọ ka anẹka látẹsùn ní ó lè máa ta àkọ bí ẹni kò lérò pé ikú yẹ sódodo ẹlẹbi ọkẹ yẹn o pé bí sí ń kàwé ni kò lè yí kẹ o ó tún kí afárá sí ti sùtà lánàá ọ̀dọ̀ àfàkò níyàwó kò bímọ. <laughs> àwọn kékeré mi yìí ti ṣe ọ̀n tí ara ẹ jẹ ọba náà mójútó rẹ ọkọ̀ ojú dẹ́sì gba ayọ̀ bàbá títí lánàá tó lóun ọ̀sán máa sunkún nàìjíríà bá ń ka kàrẹ́ fún ní kàrẹ́ ò lọ fẹ́ máa kà ẹ̀hun tó yé wa náà ní pé mẹ́ta lọ̀rọ̀ àníṣe sọ́lá ń sọ pé ìdámọ́ tàbùnà ádámọ́ ìǹkọ́ta àánúhó àmọ́lóhó ìlàmì sálàt tọ́mà nẹ́dàdàn bá ti kú gbogbo sẹ́rẹ́ ti dópin nìyẹn mẹ́ta ló máa kú ẹ̀rí ìlàmì wàlàdì sọ́ọ̀lìhìn yẹ́dì ọ̀run láhù àfáà sí di ọlọ́mọ ń jẹ. ẹ ọlọ́mọ dáadáa tí ọ máa ṣàdúrà fún yẹn òtí ẹ lọ́mọ débi pé àsọpọ̀ dà ọ̀dà. kí ni tó ni. àwòsọ́dà kan ti ń jáàríyà sàrà tó ń kọ̀ǹtínú ìlérò pọ̀ wà sí. mo máa sọ fún bàbá pé àwọn ìlú mi yòó ń sáfà tó ní mímọ̀ ọmọ ọ̀tá bá fi ń kì í ló ṣe bẹ̀ẹ́ ara ṣẹ́ ni ọ̀dẹ̀ sì máa jẹ tiẹ̀ ìyẹn gan lọ́wọ́ á ọmọ ni tó bímọ rẹpẹtẹ tọ́lọ́ sọ pé ọ̀bà ní ìnà ṣòfòdà kéèyàn bímọ kéèyàn rọ ńṣẹ́ pípọ̀ àwọn ìyá wa tí wọ́n wà lábẹ́ ilé wọ́n bímọ ọ̀kan lọ́kọ mbàdàn ọ̀kan lọ́kọ ní èkó ọ̀kan ń gbé saki ìyá ní ọ̀hún àtúwọ̀ agbábọ̀ túwó jáde ńlọ ra túwó nì láàárọ̀ ó ti níbi tí ọlọ́ dá kókó agẹrin gbogbo ẹnu mo fi sọ sọ lásìkò tí ò wúlò fún ni ò wúlò ni ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ ń pàṣẹ ọlọ́run ní ọ̀bà ní ìnà ṣùhúdà pé àwọn ọmọ tó wà ń kalẹ̀ báyìí sọ yìí pé lágbájá ò ó ti tàmẹ́dù ò ó ti ọ̀dà àwọn ọmọ rẹ̀ dà nísì ẹ wọ ọmọ búrú tèmi à àtúntì sọ lónìí olóòtú ìmọ̀ yìí ni ní bàbá àti àwọn wíwí ẹ̀sìn àti wọn kàkàrẹ́ bàbá ó ti tó lóòótọ́ lè má ní túmọ̀ nísẹ́yìn bí báyìí àbá àkọsílẹ̀ ọ̀tọ̀ ogun mo lè mi bá tẹ̀ ń bẹ lọ́wọ́ mi ẹ bá ní mu jáde mu jáde ń bẹ lórí fóònù mi ń gbérin ni ìyẹn náà ti tó bàbá tó pè mí lọ́sẹ̀ bàbá ní báàsì ṣe fìdáwù tọ́ láàrin rìn ah mọ́lá yìí ṣe mọ́ fìdáwù tá a lè ṣe wọn ni pé ẹjẹ́ agbésẹ́ra nìjáde á lọ́ǹṣì rẹ̀ kí yẹn ní ọjọ́ ọmọ rẹ̀ láéláé tóun náà bí torí kò sí bẹ́ẹ̀ mi ọmọ yẹn ṣe lè kú sẹ́mi tí rẹ̀ yàn ẹni tó kọ̀ nǹkan òun máa lọ tán wọn pe ọmọ mi ń káàtì bí ń ilá àtàyẹn fúnlá wọn yóò bókè lọhùn mọ kàtàbà sí ẹdá hù kọlá tẹtù bí kásíkà ká ìrọṣẹ iye sòrò kàfé lẹkìyà mọtí ń tààrọ ebi ní ọmọ kéèké yìí ti ha ọyá káàfin gbọ ọmọ mi ń káàtì bí. فيبقي الله ما كتبت يداه ولا تكتب بغاتك غير bó ṣe rí nìyẹn níyẹn bá rí nǹkan ìyẹn láyéláyé bá ṣe pé gbàgbọ́ wa mọ̀ pé àwa yẹ kú òsì tí wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀hún sẹ́ni àwọn sọ pé kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ pé kò wálé ayé rí pé ìtàn ni wọ́n dẹ̀ ti wá rí <laughs> ọ̀rọ̀ wọn ni ọ̀parọ̀ yìí. tó nípa bẹ́ẹ̀ tá a bá kọ́ ará ilé ẹ̀ wọ́n tọ́ wà pẹ̀lú mi má lérò pé ọ̀lọ́ ló parí <laughs> gbàgbọ́ padà gbé sẹ́fẹ́ lómi tí ọba lè ní sùúrù pé kọ́ fẹ́ òun lọ́hùn tọ́wọ́ fẹ́ ni wọ́n bá fẹ́ kẹ́yìn ni wọ́n lọ́hùn tí ọba ti lè nísù rẹ̀ mọ́tò lòun ò ní farada rẹ̀ ọ̀kẹ́ ni wọ́n ń sọ fún mi lónìí ọkọ fẹ́ kó fẹ́ lè má ti ìkọ́dún kan tí wọ́n láwọn yẹn ti ń lọ wọlé tì àwọn fámìlì tẹ̀ wá fẹ́ lọ́wọ́ agbára pé ọ̀gbọ́ ìmọ̀ kẹwẹ́ ni tẹ́ fẹ́ nu fámìlì tọ́ba wù yín bẹ́ẹ̀ kì í ṣe pé láti jẹun yín pa ẹ bá ti wá rí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́kọ yín síta ẹ kó lè tọmọ wa kọ́ ọ̀rọ̀ ni ò tí ì yé rárá ìwọ náà wà máa mẹ́mí bẹ́ẹ̀ pé ìwọ lọ ń jọkọ lónìí lónìí yìí o ṣùgbọ́n ẹlòmíì lè bọ́ sípò ní lọ́la kódà tí ò ní ìdí kọ́sẹ̀ máa dákọ̀ rẹ fún lóòrèkóòrè gan torí tó bá sọ yóò bínú <laughs> ọ̀rẹ́ pé bàbá kiri kẹ yóò díẹ̀ pé wá o wọn á rìn tí òkú tó ti kẹfun sínú pákó màá má dàkọ rẹ fún mi torí bẹ́ẹ̀ ẹ̀já bàbá nímọ̀ ẹ̀sìn tàbí kára lé wa bàbá ṣe rí káwọn náà wúwo nínú ìmọ̀ ẹ̀sìn káwọn ará lé wa náà rí bẹ́ẹ̀ o wọn lọ káwọn fáwọn sàhábà rẹ̀ pé kán kọ́ mọ́lẹ́bí wọn kán ṣiṣẹ́ pàtàkì lè àti àzẹ̀wájì láti rè ìyàwó ọ̀pọ̀ balabala làwọn obìnrin ṣe káàkiri balabala ṣe balabala balabala ṣe pé èèyàn sọ pé ah, ẹlòmíì gan kódà kókó wa máa hó gan kọ bá dà ẹlòmíì ṣe sobìn rẹ ní sí ṣe pé ẹni tí ń hó gan ẹlòmíì nìyà kátẹ lẹni tí ń hó yẹn gan afẹ́kọ̀ọ́ ní ọmọ hó mọ́ kọ́ wa dà òkùnkùn oníkùn kò ní rún màmọ́nú àwọn sọ̀tàlá inú ìgbésẹ̀ ti máa ń gbé jù nìyẹn. lẹ́yìn náà ni wípé ọ̀rọ̀ tó fi ọlọ́run tó sọ nù hadith yẹn tó sọ pé sọ́lù kàmá ọ̀rọ̀ àìtùnú ní òsọ̀lù yóò máa yọ wáyé àlẹ́ àìbáadá sọ̀kè sí i. ìjọsìn ààrẹ rí ató ṣe ni ìyẹn wọ́n lọ ìyẹn tó sí. àwọn lásàlá tó da fà nẹ́bí káwá gbéjọ́ sunday kalẹ̀ ah, ah, kálukọ́ máa dá tiẹ̀ ṣe ni wọ́n fẹ́ kọ́ pọ̀ ní ọjọ́ Jímọ̀ gan ká sì máa ṣe láwọn àsìkò oorun wa àti lẹ́yìn ìgbà wọn bá pè ẹ̀rí bákan náà kábàtú wọ hadithi tó kẹ́yìn ẹ̀ tí a kà sẹ́kọ́ tó di páwí tó níyì wọn láàrin ìsinlójú fún alẹ́ adá pé kéèyàn kọ ya dàdá ní tó máa pèrú ká sì máa kírun jàmá ẹ̀kọ́ wa nù hadithi pé mu jàmá kódà ọlọ́lá ju àdákí lọ fún twenty seven ipò àti pàgbàlagbà ní máa ń ṣèlè bọ́mú tí mo bá rí bàtàn náà ẹnì pé mo sàn yẹn díẹ̀ níjẹjọ gbàgbé pé ogun akẹgbẹ́jọ ni wọ́n jọ kọ́ kéwù èyí tó kọ́ dájú ni pé tọ́wá ipá àdìsí mẹ́wàá àwọn kọ́ lọ́dọ̀ àníbi àdìsí mẹ́wàá gbogbo wọn mọ̀ ṣùgbọ́n ẹ̀fà gbà sí torí tó bá dà òdì ọjọ́ orí ni ọ sọ̀rọ̀ ọjọ́ orí ọ sọ̀rọ̀ ó sí pé ìmọ̀ máa ń dá yẹn lágbà tọ́wá ipé yẹn tún dàgbà sí ó tún á dá yẹn ọba dàgbà tí ó tún da gan ọ̀rẹ́ lomi ti mọ̀ subhanallah àwọn bàbá wa wọ́n yá ayé ọ̀rọ̀ pọ̀ ọgbọ́n ó ní mọ̀ ṣùgbọ́n kò ní làákàyè. kìí ṣe ní ìhun sì yẹn ju ọ̀rọ̀ yìí ń bi ta wà yìí nù. a da gbogbo ẹ̀rú ni o ẹja yín gbogbo ẹ̀ pọ̀ lẹ́ni tí gbogbo aná ìrètí pé yọ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí. ọ̀dà ìṣe ìjà fáàmọ́ ìṣàfáàmọ́ lọ́dún bíi pa. sọ́dọ̀ yà pé ìmú tí wọ́n ń pè lágbà nìyẹn mọ̀ tí ẹ̀ wá ní ìrírí ó ti dàgbà náà nìyí. ìmọ̀lẹ̀ kan náà lẹ́yìn kan pé ìmú tó kà lọ́bọ̀rọ̀ nìyẹn lè ọkàn gbélẹ̀ àtìbí tó yẹ kéèyàn sọ àtìbí tó yẹ kéèyàn sọ lọ́kàn lọ gbé kalẹ̀ mbẹ́. inú kẹta ní sọ́sán dẹ̀ sọ alára wẹ̀ ìdọ́ àtìlẹ́yìn ìrámọ̀ láre ilé ìwé kò wúlò ọlọ́sílẹ̀ àtẹ́wọ́ nísìnyí ọ̀dà àbí tí ẹ̀gẹ́ tó máa bàjẹ́ kú rìpótìsì ọlọ́síbi olúwọlé níbi iwájú omi mọ́sálásí táwọn haúsá wà rìn ọwọ́ àlọ́ ọ̀bẹ ọwọ́ àlọ́ yọjú nínú ojú rẹ̀ ni títí yẹn gẹ́ máa dàrú ni obì ó yíwọ́ fún yẹn náà papọ̀ ni àwọn ni wọ́n ní ká máa lò mọ́ káàkiri kò sílà káyìí nìyẹn. tó nípa bẹ́ẹ̀ nínú ṣòro tó ìmáàmà nìyẹn tí mo bá rí bákan náà ká tó wọ́n jórí ọjọ́ orí ní í ṣe o sọ́fi yá ipa máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ìjọba wáyé pé kìkìdá ọmọdé ní bẹ́ńbẹ́ àǹkẹ́ láàzù wọn dàgbàlagbà bá ń bẹ́ńbẹ́ yóò yàtọ̀ gẹ́gẹ́ bí Sheikh Ibn Uthaymeen rahimahullah ni wọ́n ti máa ń sọ. sọ̀rọ̀ ọmọdé lọ́dọ̀ tiwọn lẹ́ẹ̀kẹ́rẹ́ ohun táwọn sọ lẹ́ẹ̀ ni pé kí ni òtún láìla. bá a lè jókòó bí yìí nísì kẹ́nìkan bá wọlé nísì tó kẹ́ ń bọ̀ wá bí yìí sòsè ọba nẹ̀ka tó fẹ́ kí bọ̀ mí lẹ́yìn jù àwọn tí ó dìde mọ́ra wọn tí ó ti sáré dìde òun tó ń sì tún mú nǹkan ìjà dání àwọn tí ó dìde ju ọ̀dọ́ ni ó dìde kò sì mú nǹkan kan lọ́wọ́ ó sì rí tẹ́niyẹn mú nǹkan ìjà dání yóò dìde o torí ti wò yí pé kò sí nǹkan kan tó ń lọ ọdẹ bá lé wọn tí ọba ṣẹlẹ̀ kọ ṣẹlẹ̀ kárójú tú ẹ ká tó máa lọ lónìí wọn ló fi lè bá tó fi lọ nẹka sáfà lójú ní ojúkọ lójú wa báyìí ọ sọ ohun tó bá ó sì ní nǹkan kan tó fi jẹ ṣùgbọ́n àwọn ẹni tó bá jágbàlagbà àwọn ọ̀dọ́gbọ́n máa sọ pé a ah, ní sùúrù kí ló dé ní sùúrù wọ́n lè máa rawọ́ sí ní sùúrù àfáà yìí sẹ́ni ah, ní sùúrù ní sùúrù ní sùúrù. àbẹ́ ti kẹ́sì kódé yẹn lè máa nínú àwọn ọdọ ìgbẹ́ e túlù fẹ́ sàdánù ẹjọ́ sàdánì. ó rí i pé a máa ní ìdí àgbàlagbà àwọn àgbàlagbà wọn ò mú kẹrẹ hẹhẹ ìwọn ọmọdé gbogbo ẹ̀kọ́ fọ́jú pọ̀ ní pé gbogbo ẹ̀ pátá náà láti kíni o là ní ìdí púpọ̀ jù àwọn sọ̀sálánà ẹ̀dẹ́sà kíyèsí àwọn nǹkan yẹn púpọ̀ jù àtàkì sàrà ìyẹn lè wo tàgbàlagbà kírun mágún abẹ́tìgbàgbé ìyẹn lè wo tàgbàlagbà tán níkù wọn wá fi ọjọ́ mọ́mú ẹ̀hẹ́n irú ara yìí nílà ká ni wọn fi jẹ lè mọ́mú gbogbo àwọn àbá arúgbó ni wọ́n tó bẹ́ẹ̀ wọ́n bá lọ gbé bakọ̀rọ̀ bá ń fà lọ ìmọ̀lọ́jà àdán yẹ kó ti lọ́ọ́ ká fáfá kọ́ sí mi láti jọ yìí lọ́ọ́ ká <laughs> wọ́n á gbé wọ́n á kì í mọ́lẹ̀ àìnílà ká yìí ni wọ́n lànà ẹni máa fa kí ogun ah síbà nẹ́bí náà ló ti sọ pé tó bá já àwọn ìṣá yẹn yẹn lè ké wọ̀ láìlí àti wọ̀n sáàmùsì ọ̀dọ̀ àwọn òsè gbélé yẹn sí. sọ̀rọ̀ lọ fún ẹbí ẹbí ẹbí ìṣá yẹn náà ni àfa àwọn àásù kíjọ kínní àlẹ́ ló fi mọ́ ìdà sí. ọ̀rọ̀ dáná sọ sálá ń sọ ń pa àfa àwọn àásù kọ sórí ẹ̀fẹ́ tọ́tọ̀ sí mọ́sálásí. ibi tí nǹkan lágbára dé ẹni ó tọ̀ mọ́sálásí òjijì ọlọ́kẹ́ sẹ́nìkan wá ní ibi kúrò àlàfà àwọn àwọn àgùnkà àbí kèsè kúrò àlọ́kà ni wọ́n ti ra àtàlẹ́ ọba dùgbẹ́ ah ewu àlà lọ́fẹ́ ewu àlà lọ́fẹ́ àwọn àgùn ni máa ṣe ní ìgbìmọ̀ ńlá àwọn kí mo sọ̀rọ̀ wọn wípé yóò a sùnbẹ̀rọ̀ tiwa níjọ́ gbé nàlẹ́ àwọn báyìí òun wọ́n dẹ̀ sì máa fún báyìí wọn ọmọ kọ́lẹ̀ wà nù wọn ọmọ kó bùkátà wà nù wọn ọmọ kọ́mọdé wà nù wọn. tìrú ní ìdíkẹ́ wa wọ ọmọ àwọn èèyàn lọ́wọ́ pé ẹ kéèyàn fa kíníkù kíní. nílà àkáyè ni wọ́n pèlè ó kéwù ṣùgbọ́n kò sí kíni o nílà àkáyè. torí ohun tí ń jẹ́ hikima òun ni ká ṣe bó ba sì yẹ kọ́ wà tó bá yẹ kó lé kó lé tó bá yẹ kó dẹ́ kó dẹ́. kìí ṣe pé kí wọn máa ń gbójú kan wa o bá ó ti yé wa ọ yẹ kó dé níbi ẹni ọ̀tọ̀ mọ́sálásí jọ kìnìún àná ànábì ọ yẹ kó lé nígbà tá a fọ àmàlù lọ kéwùgùn ànábì fà lè àbí ò lè ní aláyè dandan tó tóní ká máa kí wọn jàmá ká pè wọn ẹni wọn bá òun ni kọjá lè hadithi tí wọ́n kà fún wa òun ni pé obìnrin alákòóso lòun náà Abul Yaman ó ní Shu'aib ibn Abi Hamza ó fún wa nírò pọ́wọ́ ládọ̀ Zuhri ó ní Zuhri ó ní Sálímù fún mi nírò látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó lóun gbọ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó sọ wípé àní kullukum ra'i gbogbo yín pátá ni alákòóso wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín náà ládẹ̀ sì máa bi léèrè nípa ohun tí ń darí ẹ̀ wàl ìmáàmù rọ́ọ̀ì ẹni tó jẹ́ lè mọ́mù kì í ṣe lè mọ́mù mọ́sálásí nìkan o rọ́ọ̀ì alákòóso ni káṣẹ ní mọ́ mọ́sálásí náà mẹ́mbẹ́ o ẹ̀hàn pé náà ló ṣe wà nù súnà pé wọ́n bá ti parí irun kóun náà kọjú sí àwọn jàmá sọdà tí a lè wo sáfù yẹn lọ sàá ah, bàbá ilé ojúde ńkọ́ àwọn ah, ọ̀ma kí ló sì dé bẹ́ẹ̀ ó ti gbọ́ pọ́ọ́rọ́ ń tàn láti di ijọ́ mẹ́ta àbí kò rówó jẹun àsàrí dówó jọ àbáṣọ rẹ̀ jóná àsàrí lọ́ọ́ ra sọ míì fún mùsùlùmí ò ara wọn mọ́ àwọn tọ̀hún bá ń lọ wọn bá ń lọ fún wọn létí eléyìí náà wọn pé òun bàbá nígbà tá a fi wà nílé kí wọ́n jà títí dì sí bàbá lè sọ alábáwá bàbá alágo lólúwọlé méjì wa ni wọn wọ́n wá rẹ̀ wọ́n títí rẹ̀ yẹn ti kí ni o tó lágbára àwọn ni wọ́n mú aládé àdúrà wálẹ̀ yìí tó lágbára gan tó lágbára ọdún tó kìí sọ̀rọ̀ bóyá ni wọ́n fẹ́ẹ́ lé lọ́dún márùn lórí ìdìbò láìsí tó lágbára gan báwọn bẹ̀rẹ̀ sí sọ. So wọn ló kùn díẹ̀ fáwọn fẹẹ ṣe ń jìgàn ní fáwọn ní kristian ètò àwọn òrí ẹnì kẹkẹ nínú mùsùlùmí kọ yọjú báwọn tì yín wá sí wá bẹ́ẹ̀ wọ́n tún gbẹ́bùn wá. àwọn mọ̀lẹ́jì ká lọ wa láìsàn súnlẹ̀ wa ní táwọn sọ pé hákù tún ni tún pin dandan ká gbọ́dọ̀ pé fọmọ ìyá wa mùsùlùmí. kódà ìwọ aládùúgbò ni àtàwùláwùlàmù yẹ kò mùsùlùmí. ìwọ aládùúgbò kìí ọ̀tún ni tá a pè mọ́ láyé lóde lónìí ọba yà á ti délé rẹ wádìí ẹni tá a jọ ń kírun tí ọ gbádùn ẹjá lọ yẹ súnà yìí ẹ kàn sọ pé nínú ibòmí ò pè ní ẹ̀tọ́ márùn ibòmí ò pè ní mẹ́fà tọba pàdé ẹ̀fọ́ sẹ́lẹ̀ máa lè má sọ pé ọmọ rí torí nínú àpẹẹrẹ àlèkè àmọ̀ ń bọ̀ òun ni kí n sọ pé ẹni tí mo bá mọ̀ ní ń sálámọ̀ nínú àmì àlèkè àmọ̀ ń bọ̀ ni. ẹ ọ pé nínú hadith kan tọ́lá láàfin àwọn náà sọ pé ẹ yàní islam tó lóore jù òun náà ni antakara salam ala man arafta wa man lam ta'rif kó o máa sálámọ̀ sẹ́nitọ́ ọmọ àtẹnitọ́ ọmọ islam tó lóore jù nìyẹn tó bá pàdé ẹ̀ sálámọ̀ sí ebi mùsùlùmí sáà ni. Hmm? tó bá sí lọ́dọ̀ rẹ tó ti alihamudulilayi sọ fún yarhamukallah tó bá rẹ̀ lọ́bẹ̀ wo tó bá kú tẹ̀lé bó jẹ tó bá fi ọ̀fà pè jẹ lọ kọ́dà bọ́jà sí pápá ẹran lóní ọwọ́ ajẹ tí ò tún sẹ́rin mẹ́ tẹ́ kíkìdì lọ àtẹ́tọ̀ wa ni ẹlòmíì gan ọ̀sẹ̀ sàòdè lọ níbi tá a bá dé lónìí a máa fẹsà òde lọ ní ká ṣébà àwọn olùsí yìí wọn á dòde lẹ làwọn kí ni wọn fẹ́ gbé fún yẹn àwọn yẹn máa tó ti ń ṣe bẹ́ẹ̀ nísìnyí ṣé ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ sọ pé ń pọ́n kíní yìí ń bàjẹ́ ni o. ẹ má jà sọ pé àwọn haúsá ò ríra o ó kí mùsùlùmí máa ríra o ẹ ti gbọ́ mi ẹni tó ní ọlọ́run ọba àlekè ló fún ẹni tí ọ̀dẹ̀ sì ní ọlọ́run ló ní kí yẹn tálákà kẹ́ni tó níyẹn fi lè lọ láǹtì ẹ̀. ẹ̀rí pé àwọn yẹn kó fi mú náà rahmata rabbika nahnu qasamna ma'ishatahum fil hayati dunya ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا rahmatu ورحمة ربك خير مما يجمعون ọlọ́run sáwọn yẹn wọ́n ń pè kí ọlọ́run nígbà wọn bẹ̀rẹ̀ sí sọ pé aa ah, kọ́lọ́wọ́n bá tẹ̀ rẹ́ yẹn ń sẹ́ ṣe yẹtí mu Abdullahi lọ́yẹ kọ́lọ́wọ́n rẹ́ ń sẹ́ kó ló sí ni wọ́n nù rẹ̀ wọ̀n. wọ́n bá yẹ pé bá àwọn èèyàn kàyẹn kàyẹn bí ìdílé méjì tó gbajúmọ̀ láàrin mọ́kà ń bí báyìí ni kò bá dẹ̀ tiẹ̀ tún da radiyallahu ta'ala anha tí wọ́n gbé sẹ́ra nẹ́bì tọ́lọ́ bá wọn ṣòwò tí wọ́n rí fún ní àmọ́nẹ ó sì lódodo wọ́n wá rí pé àwọn lè fẹ́ lè yí lọ́kọ. akúnkéwú bẹ́ẹ̀ ni àtòbìnrin lè ó lè tọ̀nà bí ó sì fẹ́ ọkọ fún ara rẹ̀ tọ́ba ti láìkè ń tọ̀hún tó sì ti ródodo rẹ̀ má ti jú kú o ni pé òun sì ń rún lọ́mọ́ra kìí ṣe páwọn ẹni ní ọ̀fẹ́ pé páwọn ọ̀fẹ́ ọwọ́ ọmọ ní o wọn ọmọ ní o wọn náà bó ṣe tẹbírí bó ṣe kàn sí àbá àdán láìkì tó fi kàn sí tọ́ba sọ pé ọ̀dà tó yàrá Khadija tọ́ba lówó olówó tó yàrá Khadija tọ́ba lókìkí olókìkí tó yàrá Khadija tọ́ba níyàn níyì tó yàrá Khadija tọ́ba nípò nípò tó yàrá Khadija ìlú mọ̀ọ́ká tún ni wọn rọ́dí aláwọ̀ tààlà àná. wọ́n ti òbí á lóòótọ́ àpẹẹrẹ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ṣe tọ́ka sí kọ̀kọ́ ni. a tún kéwú mẹ́yẹn náà ẹ̀yin tẹ̀ ń tẹ́ máa ń lọ ọ̀fọ́jú orígbómi ti dàgbà jù. ọba àmásì níyàwó tẹ́lẹ̀ ò lè sínú ẹ̀yin bá ti wọ̀. nítorí pé nǹkan tá a lè sọ pé ń fún ti ń bẹ láàrin yàrá Khadija bí wọ́n ti máa ń sọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni o. Hmm. kádẹ́sì má gbàgbé pé àwa sáúdà wọ́n wà ní fifty five years lànàbí fẹ́ wọn ó sì dánú ní fànàbí ò sì pé forty gbà yẹn rárá abẹ ànàbí sẹ́ẹ̀lì ní forty kì í pé nígbà yẹn ẹjẹ ẹjẹ yẹn nànà rẹ kó fi lè kílíà tó ẹ rí i pé àwa Khadija wọ́n jáde láyé lẹ́yìn ọdún kẹwàá tọ́lọ́run gba nẹ́bì dìde lá nẹ́bì ó fi hàn pa nẹ́bì di kíni ó di fifty years àsìkò ọdún márùn ká nẹ́bì fi fẹ́ sáúdà àsìkò díẹ̀ la kà tó fẹ́ sáúdà kó tó fẹ́ àìsà wọ́n jẹ́ lọ́ọ́ tààlà ánìkùmà ìyá wa sáúdà dẹ̀ wà ní fifty five years ńgbà yẹn ó fi hàn pé oúnjẹ ọlọ́run ọba gan àwọn èyí tó súnmọ́ ni kán jù wọn lọ àbí kán jọ jẹ́gẹ́ òun ló súnmọ́ jù òun ló súnmọ́ púpọ̀ jù torí bẹ́ẹ̀ yẹn lè fẹ́ ni tí ojú yẹn lọ tí náà bá ti wọ̀ fẹ́sìn bá sì ti yé òun náà òun náà ní máa ti gàrú sí yẹn. yàrá kọ̀díjà wò pé àwọn láìkẹ̀ dúkìá wà wọ́n sọ̀rọ̀ arán nẹ̀fíìsà nẹ̀fíìsà lẹ́kọ̀ọ́ obìnrin yẹn òun ni wọ́n rẹ́ pé lọ́ọ́ bá ní tẹ́bírí rẹ̀ pé ó ti lé ẹni tí ń ṣàdígé ìlú ìlú láìkẹ́ lẹ́yìn o nàbí sábà lọ bá nàbí sallallahu alaihi wasallam níbi mo ti lọ ẹdá àwọn ìṣèjọba ẹni létí bí àwọn yẹn tó sì mú nàyẹn mo ti lọ mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ yìí pé kìí so lówó ni wọ́n. tọ́ nàbí sábà dọ́dún sí ọlọ́run sallallahu alaihi wọ́n ti jẹ́ dọ́ọ̀ fẹ́ yàwó látijọ́ yìí tí mo tẹ́yìn ọ̀dọ́ máa ń wí lòun náà wí wọ́n ní kò sówó ni kò sówó ẹ́. abára ẹni olówó ńkọ́. subhanallah ẹ wo ẹ wo ẹ ah, subhanallah obìnrin mi yóò lọ ọba kẹjẹ ni tábàwá rẹ ni tó lówó ńkọ́ tó níyìn tó lókìkí tó rẹwà tó láàbùlàkà tó tún ẹbí ọ ọ èmi ọ ń bọ níwájú kan ru eléyìí mo tún kájẹ ìgbọ́dọ̀ bá tún lánàá ó gbogbo sí ń tọ ọkà yìí sílẹ̀ ni ọ̀hún àdàrú mi lóhùn. nàfíìsà ni tí wọn ti lè gbarú èèyàn bẹ́ẹ̀ sájẹmí ọgbọ́n mo tí mo nídìí lọ́dọ̀ ẹ náà nìyẹn. Ànábì sọlọ àtàlà ó ní kó sááwò kó gbé sí òun létí òun fẹ́ mú ń ọba ní màdámù ni. màdámù. Ah! Ah, ah, ó ti àfẹ́ ẹgbẹ́ esi kẹsì ayẹlẹ ìlọ́wọ́ alẹ́ Ee, sí madam madam Onye lórí àná ibi sáà máa fòyà sáde mi dáyọ̀ kù tí wọ́n sáà madam ni sáà madam tíyẹn ti lọ parí odò pé ó di kílíkì ọsọ fún yàrá táǹtẹ bí rí yẹn ọmọ fún yàrá ọmọ fún yàrá ni ọmọ fún yàrá ni ọlọ́wọ́ òjò gún wa lójú ṣé ọmọ fún yàrá wọn ti sẹ́yìn alẹ́ ti kẹ́ tí wọ́n á lè yẹn wà wọn á fẹ́ fàyọ wọn wá ní kútúbà tí àbútọ́lé bó ṣe ń yọ ọsọ síbẹ̀ yìí pé ọmọ òun ó lóun nífẹ̀ẹ́ kọ̀díjà kọ̀díjà náà nífẹ̀ẹ́ mo á fẹ́ kẹ̀sùn wọn pọ̀ pẹ̀lú sọ̀dà àkíbá yìí káàtì ẹ̀ láwọn fúlù làwọn níbi tí ń lọ nìyẹn aláìní làwọn níbi tí mo lọ gangan nìyẹn wọn dàbí ó yàn pé nílẹ̀ àwọn sọ pé òun jáde yá ni. Yani, nínú nìka ni kì í sẹnu sífà kì í ságbèrè àtọlẹdọlẹ òun kò ságbèrè kankan mẹ anabi sallallahu alaihi wasallam wọn sọ ibi yẹn dáadáa ìmọ̀ wa lọ ni pé kò ní làwọn kẹfẹ́rí yẹn wá wí jọ yẹn pé ah tọ́lọ́mù bá tiẹ̀ fẹ́ rẹ̀ yẹn sẹ́ sọ́lọ́sì ah, ọ̀rọ̀ ni ti padà kílẹ̀ àdìẹ kó àwọn méjì kẹ́ńbẹ́ tí wọ́n láàkù làákà láàrin ìlú tí gbogbo á mọ̀ wọn ó ti jẹ́ dọ́lọ́wọ̀ lọ múnú àwọn eléyìí ọlọ́wọ́ ni àwọn ọmọ yàtọ̀ fi múna rahmata rabbika táwọn ni wọ́n ìkẹ́ ẹlẹ́dà rẹ̀ àwọn ni wọ́n ń pè ní. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. ìsẹ̀mí wọn láyé bàmí lọ́wọ́ là ń pè fún wọn ọ̀fàànà bàdọ̀ òun fọwọ́kọ̀ bá bí dàrọ̀jà. a máa ń ní kí apá kan kó ju apá kan lọ. ìyàtàkìdà bàdọ̀ òun bàdọ̀ òun bàdọ̀ òun sókè yá. apá kan tó ga yẹn kóun lè fi lè máa jọ̀gà fẹ́ni tí ọ̀gá. ó fi èyí pé tí ìbá ti tálákà dá rí ni olówó nìyí. àwọn tí wàá ń yá níyìn àwa nímọ̀ wọn. àwọn bá gbé àgọ́dẹ ká lọ bí tí ń lọ gẹ́gẹ́ ni níjọ́ kan ìmẹ́ni tí ń sọ fún mo ní ìdọ̀tí ti wá mi òun mo ní à pípà tí wọ́n fi ń tẹ owó tí bá lè sí Nàìjíríà àti gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe ìbá lè ṣe kí wọ́n tẹ owó ni kí wọ́n sì máa ha fún wa lójúlé lójúlé ah ẹnìkan ní gbogbo ètò gbèsè ayé ọ̀dàrú o mo ní kọ́ sàlàyé ẹ̀ fún mi gómìnà yé mi. ó ní sí mo mọ̀ pé kò ní sí fèrèkìlẹ̀ àmọ́ àbí alájà wa sí kílẹ̀ ẹ̀mí eléyìí ti wọ́n ọmọ àlọ́ fi sìmẹ́ǹtì sí ebi báyìí náà lè yẹn wájú. mo ní sí kẹlékẹlé wọn gbogbo àwọn fọ́níjọ́ wọn ni pépà ti ń wá kí wọ́n ti wá bu pólíbàgì kan fún mi lé. <laughs> mo ní ah, ọwọ́ ayé mi ń tó sọ. ọ̀sẹ̀ wà tẹ̀lé sí mọ́ ilé alámàlà wọ́n ó tì torí ohun tí ilé alámàlà tó ń fi sílẹ̀ àmàlà òun ni pé wọ́n fẹ́ gba pépà pépà yìí la ti lọ gbé pólíbàgì kan fún léṣì. àbí ọlọ́dà kìíní wá òun náà ni kìíní yẹn náà ni pépà. ẹ̀mí ọ̀rọ̀ àbí bàbá ẹlẹ́wà kò ní ọ̀gbẹ́ wà wá mọ́ kí ló fẹ́ lọ sí ìdílé bá ní bàbá ẹlẹ́wà wà lọ kútu méje ẹ kí ni wọ́n fẹ́ lọ sí mẹ́fọ̀ wọ́n rà gbé kọ́ ni kí ló dé wọ́n ti bu pépà odidi bákó bàgì kan wálé. àwọn ẹ̀tọ́ yẹn á pè é lèmọ́mù bẹ́ẹ̀ mo ti lọ wọ́n ní ìmọ̀mù ńkọ́ rọ́ọ̀yìn lòun ní alákòóso ni wàhùwà máa ṣe ó lọ́n rọ́ọ̀yìn yẹn. ha bí léèrè nípa bó ti ṣàkóso sí ṣàtọ̀ pé ọba kírun a akọ̀jú sẹ́yìn ní ọ̀yọ́ ọkọ̀jú dá àwọn jàmáà ká ní ọwá ó lè jẹ́ o le ó lè jẹ́ aṣọ ní ó lè jẹ́ yàgàn ní ó lè á lè wádìí wa gbogbo àtọ́lọ́run kẹ́ ọlọ́run ní sọ wá dolo sí ẹ má jẹ́ a gba àrángorí ọmọ ọlọ́run fẹ́ tó máa wípé lágbájá báyìí lọ́ọ́ bá lágbájá sọ bùkátà tó bá ní gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n bá kẹ́rẹ̀ nítòsí o ẹ máa gbélé báwọn ẹni rétí máa ń tè nìyẹn nígbà ya gbogbo àyín náà ní ẹjẹ́ àjọ gba aládà ẹ ẹ mọ̀ fóun náà tó nídìí kí wọ́n gùn yìí ká ní gbogbo àná ní ẹjẹ́ àjọ gba aládà yìí kíyẹn sì lágbára àti kó gbogbo ẹ lẹ kíyẹn kẹ pé sòyẹn láti di pálapàla kù láwùjọ wa lè rẹ lòmíì ní di ten thousand naira nígbà yẹn láti ká yẹ ìjà dáwó àwọn àdá tẹ́tẹ́ naira five naira wọ́n bá tún kawọ́ ọ̀hún náà ọwọ́ ọ̀bàjẹ́ one two ten thousand ní wọn sì fi ten thousand kọ̀ọ̀rọ̀ ogún ni kárí yẹn kan pé ní lágbájá kí ni mo tọ́ sọ kó jẹ́ bùkátà rẹ̀ tó ní ten thousand kó sì wọlé tó kó ọlọ́run kẹwàá débẹ̀ àtọ́lọ́run ti ṣe fún ọlọ́run kọ́ bá ní máa hun kó lẹ́mìí wá o torí náà àdúrà tí wọ́n ní kẹ́yìn máa ṣe tí wọ́n bá ń ṣe tọ́wọ́ àbùsẹ̀ hajj ni. Allahumma kí ni ṣọ́hánà torí kì í sálẹ̀ má sí lẹ́mìí. ọlọ́àgbé wọn ní òdì lówó ni o bá ọlọ́àgbé òdì ni o mo sọ pé mi sọ pé ọlọ́run sáfi dá wa náà wò ọba ni ìwọ ní òde báwọn tọ̀hún ṣe ń ṣe o ìyẹn ní òde bẹ́ẹ̀ o lóbi yàgbé ìyẹn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn òun lè yẹn fi lè páàsì torí àdánwò òun ní pépà yẹn tọ́lọ́ lọ kó sí yẹn téèyàn fi páàsì téèyàn mọ ibi tí ó tiẹ̀ lọ nẹ títí ọlọ́ wọlé pọ̀ tọ́lọ́ òun ni mọ̀ tẹ́wọ́ gbà ọlọ́dà kò fi wá sí kòńgẹ́ ẹ̀rí lè mọ́mù rọ́ọ̀yìn ni alákòóso wọ́n dẹ̀ bí nípa àwọn ẹni tí ń dàjẹ́ aláṣẹ náà wà ń bẹ irú ẹ̀ ni wọ́n mọ̀ rọ́ọ̀mù àmẹ́ni ń pa àmẹ́ni tí yà ń jẹ ẹ̀wọ̀n fún náà ló ṣe ń jọ kan lọ́rọ̀ àwọn ọmọ kan lọ́nà tí wọ́n ń ké kí ó ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí ibi ní ń pa wọ́n kò ní da fún aláṣẹ àwọn ọmọrù oúnjẹ ń tà ọ̀sùnmọ̀ pé mọ́rù náà lòún bá rí aláṣẹ kú ta ni oúnjẹ ń tà ilẹ̀ sì ti sú òru gẹ̀jọ́ òkúta lòún gbé sórí iná. òun wà ń rí àwọn ọmọ kọfẹ débẹ̀ kò sí mo rò bá ọba ní màmá ẹ ní sùúrù náà pé ó wà lónìí ìyẹn lọ gbóúnjẹ wa níbẹ̀ tó lùmọ̀ ẹ̀ ọbẹ̀ yìí fọ́ wa ẹ̀yin obìnrin yẹn kú dín náà o ṣé ọ̀sán bíbá yìí ni bá a ti ń sọ̀rọ̀ yín náà ń sọ ti yẹn wa. ó gbóúnjẹ òun gẹ ló tún wá ń fẹ́nẹ́ tí ń fi rùn mọ̀ fẹ́nẹ́ tóúnjẹ fi jiná àwọn ọmọ jẹun sójú ẹ̀ làwọn ọmọ bẹ̀rẹ̀ sí ṣeré pa àfi náà àwọn kéèké bá jẹun tẹ́ ẹ̀hẹ́ àwọn olè wọ́n ń ṣeré pa tó ń fi gbá àwọn ọmọ lọ ọmọ òru lọ́dẹ àárọ̀ ìyá o ọ̀hà lọ. ṣùgbọ́n lọ kọ́kọ́ béèrè pé tó ta lẹ́yìn ọba ní ẹni tóun jẹ́ tọ́ba dìgbà báyìí ẹ̀ wá bí báyìí ẹ̀ wà mọ̀ wọn.

ká lè máa rí wọn ọ̀yẹ́dẹ́ aláṣẹ ni yan nkiriki lè mọ́mú ni ni ìmọ̀ọ́mù ni wọ́n dẹ̀ sì ma bí nípa kí ni wọ́n kí ló darí. ṣé ọ̀kẹ́ gbogbo ẹ̀ náà báyìí máa sórí ni. bẹ́ẹ̀ ni lè fẹ́ ṣe dáadáa níbẹ̀ kọ́ máa mọ̀ pé ń jẹ wọn pọ́ òun mọ̀ ń ara ti dẹ nìkan yóò gbà ẹ kára lè ti dẹ bóun ṣe ń rí bóyá má rìn dọ̀tí ni ṣe ń sìn má rìn dọ̀tí ni kò mọ̀ pé ìyá ń jẹ ẹlòmíì bẹ̀bẹ̀ so ẹlòmíì bẹ̀bẹ̀ pé pé yóò ṣe fìlà sára gbogbo ò ń ṣe tẹ́kítẹ́kí irọ́ sì ni nǹkan tí ń rún má bí aṣọ ní agbára yẹn aláya alákòóso kò ti rẹrù ilé mi ní tí ò tó mọ́ sẹ́wọ̀n fún àfáà ọmọ ó dá mi lójú pé wọn ò mọ̀ pé àwọn ìyá ní òòlù jẹ wọn ò mọ̀ ìrìn àrìn káyọ̀ lọ́padà jẹ́ wọn gẹ̀ẹ́sì gan wọn á ti mọ́ wọ́n yẹ pé ipò tó lé ní ọ ọgbà àdáǹdu afẹ́ salásẹ afẹ́ salásẹ láàbí <laughs> lókè lọ́dọ̀ ànẹ́bí àbùzá ànẹ́bí sọ pé ìnẹ́ka aládọ̀ àyìn ọ̀lẹ́ ní ọ̀ ọ̀lẹ́ òun ní ẹ̀ ọ̀. وإنها لندامة وخزي يوم wa tọba dẹ sí tọba dẹ jẹ ọsà bá mọ tá ń rẹ mi pé kí n bọ bẹ ìdójútì lọdẹ tó máa jẹ lójú táyé ipò tó lé ní ọ. ẹ wá rí ẹni tọ́jú arákùnrin ẹ̀rọ ń fi àlè lọ́dọ̀ ara alẹ́ rẹ̀ wẹ̀lmọ́ àtọ̀rọ̀ àyíyá tó ń fi ibẹ̀ ìtìsá òjì hà àníyàwó àti ìyànnà ní eléyà dáadáa olùdarí lòun náà ń lé ọkọ bẹ́ẹ̀ náà lọ́mọ ọ̀dọ̀ níbi owó ọ̀gá rẹ̀ olùdarí nù. àfa wa ó ní gbogbo ọ̀rọ̀ yìí ni mo gbọ́ lọ́dọ̀ ànẹ́bí o sallallahu alaihi wasallam mo wá lérò pa ànẹ́bí tó fi kún wípé fi àdé alákòóso náà tún jẹ́ ń dúkìá bàbá o gbogbo lọ́mọ a sì ní dúkìá ẹ̀já já ní oṣù wàhálà ṣe wàhálà kọ́ láago ojú ẹ̀ ọ̀gá mi kan máa ń sọ̀rọ̀ kan ọ̀bá kan ní mo rí tí wọn náà ń wí bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni mo kọ́ lé mo kọ́ fúnra mi ní nǹkan fọ́mọ kan ọba ìṣẹ́ tí ó kọ́ lé jẹ́ ẹ̀kọ́ máa lọ wálé ẹ̀kọ́ tù lọ wálé ẹ̀kọ́ kì rí èyí tèmi tèmi ní mo wá fúnra ara mi kì í ṣe kọ́lá bàbá kan ní jẹ́ àwa wí ni kẹ títa àwọn bàbá tó ṣe lẹ bàbá wo bàbá rẹ wo ló ṣe lẹ lọ ṣe lẹ wọn fi wá sí lánàá mọ ọfẹ ìyẹn lè yí tó lágbára okú tó lágbára bá lè fi fọmọ ọdá nìyẹn. bó ṣe rí bẹ̀bí lè sáni hàl òun ọsọ sí olókè wo bímọ. ta lọ bí akíkọ rẹ eléyìí tó yìí eléyìí ò ní ìtumọ̀ kẹkẹ ọmọdé ọba lówó ni ó. bí ẹ bá sì délé tó lókè o kọ́ ń tó tọ́ yọ ọ́ ká yìí ń tó lẹ́yìn sọ́bìrì yọ ká yìí fún ẹ ilé yìí ọ̀jẹ̀ nkẹ́kẹ́ àfi tọ́mọ bá tálákà ni ọ́ sílẹ̀. Abíọ́lá ní ìsìn ọmọ òun ní gbélé rẹ̀ ọ̀dà wọ́n mọ́ bàbá wa á mọ́ bàbá ọlọ́nà bíbá yín àwọn onígbẹ́bẹ́ àti ìdí ọ̀bá rí sí. gbogbo bí irú àwọn àǹtí wọ̀nyí náà sọ́yẹ́ kí irúgbó tó máa lọ kọ́lé wọ́n mà tó fẹ́ lọ kọ́lé ni. ibi tí àwọn tí bàbá ọlọ́nà tí wọ́n nílé dé lórí pé àwọn míì mẹ́nu tí wọ́n nílò lo àwọn ẹlẹ́kẹ́ tí wọ́n mọ̀ pé àwọn ní o láwọn odò mú rẹpẹtẹ lórí pé ń jọ ìjọ <laughs> tí gbé wèé sí ọ̀fun rẹ̀ jáde ogo lé nìgbà tí màá kọ́ wo àtikọ́ ti fi ilẹ̀ bẹ́ẹ̀ kó kílé mọ̀ pé bàbá ọlọ́dẹ lónìí. àtẹ̀yí tí ọba lówó lọ́wọ́ ló kù ló fi já sí pé èèyàn náà tí bàbá rẹ̀ ní dúkìá àsálàkóso lòun náà wọ́n á di dúkìá bàbá rẹ̀ gbọ́dọ̀ ṣe bàtúbàtú pé dáàdì mi ló lélẹ́yìí irọ́ ìwọ náà lọ́ọ́ gbìyànjú tiẹ̀ ni òní kò ní bí náà mọ̀ ṣí ìta. وقت في بعد يغنيك محموده عن النسب إن الفتى ما يقولها أنا ذا ليس الفتى ما يقول كان أبي àwọn mìíràn máa sọ pé orin táwọn ọlọ́sà jáde ní ilé-ike olóyè ọmọ ẹni orí ọjọ́ sálọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn lọ máa rọ̀ lọ́rọ̀ ló sì máa ẹ̀mọ́dílé tí a ní ẹ̀mọ̀dílé ẹ̀mọ̀rin sí wa ni gidi lẹ́ni sọ pé ah, ibi tí mo tí mo rí gbìyànjú dé ni kì í sọ ọmọ gidi tí sọ pé bàbá mi jẹ báyìí àtọlẹ̀ làwa ti máa ń lówó ọmọ bọ́lá ńlẹ̀ ni wá orí bẹ́ẹ̀ wọ́n tún ìgbó ni mọ́gárì máa ń tó ṣe sẹ́wọ̀n ni àmọ́ bíbélì rẹ̀ ti pọ̀ tó ẹjẹ́ awé àdéhùn méjì kákùnrin. wọ́n ní báàbù mọ̀nsọ́ni à iléyìí mọ̀nsọ́ni à iléyìí màrúfún fáliyòkàfẹ́. ẹni tí wọ́n bá ṣe dáadáa sí kóhun náà ẹ̀wọ́ náà bí ó ṣe tẹ̀sán rẹ̀ o. ẹni tí wọ́n bá ṣe dáadáa sí kọ́wọ́ náà bó ṣe máa tẹ̀sán rẹ̀ o. wọ́n ní haddathana Sa'id ibn Urqayl. haddathana Sa'id ibn Urqayl qala haddathani Yahya ibn. haddathana Yahya ibn حدثنا يحيى بن أيوب عن عمارة عن عمارة بن غزية عن سرح سرحبيب مولى الأنصار عن جابر بن عبد الله الأنصاري قال قال النبي صلى الله عليه وسلم من صنع إليه معروفا فليجزه فإن لم يجد ما يجزي ما يجزي ما يجزي ما يجزي ما يجزيه فليثني عليه فإن فإنه إذا أثنى عليه فقد شكر وإن كتمه فقد كفر فقد كفر ومن تحلى بما لم يرضى سعيد بن عفير ó ní Yahya sọ fún wa ọ̀nà Ayyub látọ̀dọ̀ Umara bọ́nà Rúbíà látọ̀dọ̀ Sharhabil tọ́jẹ́ mawla al-Ansar látọ̀dọ̀ Jabir Abdullahi al-Ansari radiyallahu ta'ala anhuma wọn là ní sọ̀sọ́lá sọ pé mọ̀nsún ni àyẹ̀lẹ́ yìí màrú ẹni tí wọ́n bá ṣe dáadáa sí lọ́dọ̀ tí wọ́n ṣe dáadáa kan fún fálẹ́ yóò jìnsì kó yà sẹ̀sẹ̀ rẹ o dáadáa ni wọ́n fi sẹ̀sẹ̀ dáadáa o kódà ọlọ́run ọba àlejò ọlájà ń sọ yìí pé hẹ́lì jazaa li ihsani illa li ihsan. ṣé nǹkan kẹ́ wàá wà déyìn òfin ṣẹ̀ṣẹ̀ dáadáa ju dáadáa lọ ẹni wọ́n bá ṣe dáadáa lọ́sọ̀ ọlọ́run ó máa gba dáadáa náà. bẹ́ẹ̀ náà lọ́dún èèyàn bó ti yẹ kó rí náà nìyẹn. wọ́n sọ láti sọ pé fa ilam yéjì dì máa yòjì sí òhò tí ọ̀bá rí mu tó máa fi sẹ́lẹ̀ tán falẹ̀ yóò ní àléyìn kó fi yìn fún kó sọ ń parẹ́. mí náà wọ́n sọ pé béèyàn bá gbà á ẹnu ọdún wúruwúru kéèyàn sọ dáadáa ń pa rẹ̀ pé lágbájá á ọlọ́run má jọ tálákà ọ̀nẹ́ báyìí fún wa ó ṣe báyìí fún wa kèé ṣe láì fi ni ẹnìyẹn ọ̀kẹ́ gbọ́dọ̀ béèrè àárẹ̀ tí kẹ́sì ṣùgbọ́n kéèyàn wí ẹ̀sìn ni kéèyàn wí pé á ah, lágbájá báyìí ó gbìyànjú nǹkan báyìí lóòótọ́ ẹlòmíín láìkẹ̀ ṣùgbọ́n wọn náà máa fàṣejù bọ́. tọ́wọ́ àtòrí ọba máa yan onítọ̀hún létí ó tún ti fi bùlú bọ̀ nìyẹn. wọ́n á ní kí ló dé nǹkan tí mo ṣe láàrin lọ wí ta kí ló dáa sí ọ lọ ní wí. wọ́n ní kẹ́ni ṣe kí ni ọ lè ṣe mí ni ṣùgbọ́n máa retí ẹ̀ pé wí tó ń tọ̀hún bá wí ó wí náà nìyẹn èèyàn kàn máa sọ yí pé ah, kò sí ọpẹ́ dúdú lórí nǹkan tó bá jẹ ni kí ló fẹ́ ìwà àwọn ọ̀pẹ tó mọ pẹ́ dábàá yìí ni ọ́. wọ́n ní mọ́tò ní àìlè ìmàrú ẹni tí wọ́n bá ṣe dáadáa fún fálẹ̀ yóò jèzè o kó yà á sẹ̀sẹ̀ rẹ̀ fàyín làmì ẹjí tí ò bá wá rí ohun tí fi sẹ̀sẹ̀ rẹ̀ fálẹ̀ yóò ní àlè kó kọrin rẹ̀ kì í náà kọ́ sọ dáadáa ń pa ẹ̀. fàyín náà ìdá àsìnà àlè yìí fọ́kọ̀ ní ṣàkẹ́rọ̀ tó bá fi yìn fún ìgbà àfẹ́kọ́ kéwù. adọdọ àwọn ẹlòmíì wọn fún wa ní adọdọ lágbájá fún wa ní nǹkan báyìí ó ti dúpẹ́ náà ó ti dúpẹ́ nìyẹn wà á ń kàtà mọ̀ hù fi pamọ́ tí òfin yìí ta a kan lọ́wọ́ pé ń gbé yín wá àárẹ̀ náà nì. ìka bí ẹ̀sìn ọlọ́run a máa mú lálẹ́kọ̀ọ́ má gbẹ. abẹ́ tọ́wọ́ pamọ́ ti ṣàìmọ́rẹ́ nìyẹn fọmọ ń ta hàlà bí máa lami yọ̀ sí i ẹni tó bá fẹ́ máa sọ̀sọ́ ohun tí ò ṣe <laughs> ohun tí ò ṣe ọ fẹ́ kí wọ́n fi yìn ún ọ̀ka ànàmọ́ alábìsà sáwọ́ báyìí lórí ẹnìyẹn aṣọ èké méjì lọ́wọ́ yẹn ohun tí ò ṣe ọ kí wọ́n fi yìn kò ṣe ó sì fẹ́ kí wọ́n fi yìn ọ̀rẹ́ pé gbogbo àwa tá a ní ọlọ́run dákun má jẹ́ o àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wa tí wọ́n tálákà ẹ jẹ́ kí wọ́n rí lára wọn o pé olówó ni wọ́n bá ní. torí tí nkẹ́kẹ́ lè délẹ̀ tó bá jẹ́ dáadáa kò sí ń bẹ wọ́n kọ̀ọ̀kan rẹ̀ mí lọ. ṣéga ọ̀ láwọn ẹlẹ́wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ fáàlì ọwọ́ àṣẹ tí mo lọ ọmọ bọ́rọ̀ ti jẹ́ ẹ̀ àwọn sarajọ́ ọ̀sán ọdún bàbá mi ní sẹ́kẹ̀ńlá pa ni mo sì yẹ kó rí bẹ́ẹ̀ nìyẹn ẹ gbọ́rọ̀ mi yẹn yé bó ti yẹ kó máa rí kankan náà nìyẹn wọn lọ pé ọgọ wa yẹ kó ti ọlé mọ àwọn alágbèjà báyìí tí wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ńkọ́ àkọyọ pé iṣẹ́ wo lórí lápá àfa nǹkan mọ ń kéwu lónìí wọn ń sẹ lówó lè kéwu ó sì mọ̀ pé àwọn àfa àwọn àwọn ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àfa ni wọ́n mójúṣe wọn tó jẹ́ kí gbogbo ọmọ àti náà báyìí. ṣùgbọ́n ẹni tí ọ̀ si ṣe tọ́fẹ́ kí wọ́n máa fi kíun débi kí wọ́n ó tún kíun náà tàbí ẹkú àwọn yìí gbogbo ìyá ń rí lára àwọn bẹ́ẹ̀ ni ọlọ́run á kí ẹ ọkọ yẹ kọ kẹ kó tiẹ kọkọ sí ilé ìwọgá ẹni ẹ lẹgbẹrẹ báyìí ti ní nǹkan báyìí mo kẹ mú tàfà wá ní ó lè jọ rẹ ó lè jọ rẹ ó lè jọ ó lè jẹ mọ̀lẹ́bí. ẹnìkan ó ròyìn ẹ dáadáa wọn ni wọn já ẹnìkan sí ọmọ ọsẹ yìí wá mi náà ni náà la fẹ́ máa gbọ́ gbogbo ní àjẹ sí nínú tí ìlówó gẹ sọ nìyẹn ajé yóò ní Hmm, àzọpá àwọn alágbájá kan gbá àdúrà wọn bò ní jẹrẹ gbogbo owó bẹ́ẹ̀ ni ṣe òtáàzì àwọn tí ń jówó yàtọ̀ yóò ní òtáàzì àwọn tí ń jówó yàtọ̀ owó kélé ni òtáàzì ayẹlẹ ilé wọlé jáde kọkẹ sọ pé ó ju kínní ẹgbẹ ọkẹ náà ọmọ nínú àwọn ìyẹn wa rẹ tó ó gbé ten million báyìí ó ní kẹ́nìkan lọ fi ṣòwò ó sì parun ó ń tọ̀ wọ́n bá tún fẹ́ máa ṣe dáadáa sí ọba ní àti nítorí ten million èló wá ní ten million tó tún fẹ́ máa ṣe dáadáa yá tún máa bá nǹkan dáadáa mí lọ. tọ ọ̀gbẹ́lẹ̀ ni ó súnmọ́ ká pè lólówó. wàláì làbí ẹni tó gbé ten million fún lọ́sọ̀ fún mi. bẹ́ẹ̀ mo sọ fún ọ ẹni tó gbé ten million fún lọ́sọ̀ fún mi. wọ́n láwọn bá lè òun kọ́kọ́ ké sáwọn ọmọ ìyá pé. ẹ jẹ́ ká máa fowó yìí sí bísíǹsì àwọn ah, lòun fẹ́ máa mọ àwọn ah. ni ẹ jẹ́ àfikún ẹ má mo gbóyè lọ́wọ́ ẹni tó lówó yìí ká máa ọba yẹn ló wọ́n máa ta tíkẹ́ẹ̀tì kan àbí ló wọ́n máa ta kówó ṣe lọ́ọ́ parun nìyẹn ìyẹn wà tó bá mẹ́gàn gbà àkọ́kọ́ gbogbo sọ fún ọgbà kó lóòótọ́ ni ọwọ́ tó bá ń sọ fún ká a ah, lágbájá èé sẹ́ni bí àrùn yẹn kéèyàn lọ́kàn kó ni ìyẹn ti lọ nìyẹn jẹ́ àdúrà bá nǹkan gidi mí lọ ten million ten million irú ẹni tí mò ń wí yẹn náà tún ni wọ́n tún múròyìn rẹ̀ wá lẹ́nu jọ́ mẹ́ta yìí ẹnìkan ń gbọ́dọ̀ ọ̀pọ̀lẹ́ fún ọ̀rọ̀pọ̀ fún wọ́n ti gbogbo ẹ̀ á fún ọkà rẹ̀ irú èyí tá a fẹ́ máa rí nìyẹn ṣé ìpé táwọn yẹn bá ti rí wọn ni á rẹ̀ kílẹ̀ yìí ní ọ̀bá ah, máa retí ẹ̀ máa wọn ẹni tí wọ́n jọ wà ní. àwọn náà wọn ẹwọ bá ṣe ṣe irú èyí tó ń ṣe láwọn ọlẹ òkèèrè nì lẹkọọ ó yẹ kó máa ṣẹlẹ̀ ń ṣẹyìn ọlọdà ẹnìkan sọ lẹsọjọ mẹ́ta yìí pé àwọn kí wọn máa gbé gbégilódò káàkiri ojú títì lásìkò tọ́lẹ̀ ti rí ní ọ̀nà bó ṣe lágbára tó tó tó báyìí ọlọ́run káwa náà ìjọsìn ló sì mọ̀ ṣùgbọ́n ẹni tí ọba wa ṣe tí wọ́n wá ń kí tóun náà lọ pé ah, ọlọ́run ní ẹja kí ọlọ́run ní ẹja kí ọ̀ka ànẹ̀mọ́ lábí sàṣàwọ́ báyìí zòòrè wọ́n dàbí ẹni pé nìyẹn wọ sọ èké aṣọ èké lọ́wọ́ yẹn àgbọ́yé hadithi òun ni wípé tí wọ́n bá fún yẹn lẹ́kún <clears throat> káwa náà ṣẹ̀sán tá a bá ṣẹ̀sán àfikọ́sí ànẹ́bì ni. àti pé ó fi dandan fẹ́ni ọba alágbára àti yìn yẹn àbí láti ṣàdúrà ẹ́ àbí kóun náà lè ṣe dáadáa padà kó gbìyànjú kó sọ rere ń pa ẹnìyàn nínú àgbáyé a hadithi a tún rí i pé ìsọlára tún bẹ fóbìnrin tó bá ni orogún obìnrin tó bá ní pẹ̀lú wípé kákúkéwú mẹ̀yàn irun tọkọ ọba fún kọ́ má fi ṣọ̀ṣọ́ ìyẹn tún dá wà lálẹ́ láàrin àwọn olórogún tí èsì kọkọ ló fún tí ọwọ́ a máa sọ kọkọ ló fún inú orogún rẹ̀ ọmọ àwa bàjẹ́ ọ̀rọ̀ ni ò tí ì yé rárá ẹgbẹ́ àbára àwọn ni wọ́n ra báàgì òun kó sí rà á. kéèyàn má ṣe حدثنا مسدد قال حد حدثنا أبو عوانة عن الأعمش عن مجاهد عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من استعاذ بالله فأعيذوه ومن سأل بالله فأعطوه ومن أتى إليكم معروفا فكافئوه فإن لم تجدوا فادعوا له حتى يعلم أن قد كافأتم حديث إلينا جو إذا كالوكي بين لاد إن شاء الله وني أبو عوانة أصف أيقوا لا تدع عمش لا تدع مجاهد لا تدع ابن عمر رضي الله تعالى عنهما ولو جسي الله من استعاذ بالله فأعيذوه ẹni tó bá wá sọ tọ́lọ́ pé ẹ dákun ẹ sọ mi ẹ gbà hùn ẹ̀yin náà ẹ sọ pé nítorí ọlọ́run ẹ dákun ẹ gbà hùn ẹ gbà hùn ṣe mí sùn dání ẹ sọ. wọ́n mọ̀ ń ẹni wàá torí ọlọ́run ẹ fún un fa àtúhù ẹ fún o. ọmọ ni ata ilaykum ma'rufa ẹni wọ́n bá wá ṣe rere kan fún yín òhù náà ẹ rẹ̀. ẹ má jẹ́ ká ya alájẹfẹ nínú lẹ tó bá ti ṣe ẹ sọ kó ṣe àdọ́gbọ́n fẹ́ẹ́ ba nǹkan tí yẹn ti jẹ́ ni ká sọ pé fún mi ń pọ̀ márùn-ún àkódà tẹ́ ẹ ti jẹun ọ̀jàrà ti ọwọ́ kan ọ̀dà mo ti jẹun ni lọ́dọ̀ ọ̀dà ẹ̀rẹ̀ tí mo ká sọ́ọ́sì wọ́n láti ṣàlejò yín wọ́n fún wa ní pure water kan onídìí kéèyàn wí bẹ́ẹ̀ onídìí kéèyàn sọ bẹ́ẹ̀ ọ̀dà kéèyàn wí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá rí ohun tẹ́ fi sẹ̀sẹ̀ fàdé ọ̀ràn là ẹ ṣàdúrà fún tó ìhun gan ó fi mọ̀ wípé ah, ẹ ti sẹ̀sẹ̀ fóun sọ níbẹ̀ yẹn níparí yọ̀ọ́ máa yọ wa pé dandan ni ká sọ yẹn ká dẹ̀ yẹn lẹ́yìn ẹni tó bá wá sílẹ̀ yẹn wa bákan náà ká sì máa sẹ̀sẹ̀ dáadáa tí wọ́n bá ṣe fún wa bóyá dúkìá ni káà náà fẹ́ nìyẹn àbí ká dúpẹ́ fún àbí ká sọ rere nípa rẹ̀ níbi ìlàdọ̀lẹ́ ni hàlọ́ sallallahu alaihi wasallam wọn bá dáhùn ọmọdé wọn lọ́sọ̀rọ̀ ẹ̀jẹ̀ sábà ní béèrè kan sí méjì nígbà àwọn ni wọ́n gbé lè sí tó bíà. ọ̀yà ọ̀yà àwọn àwọn èèyàn gbọ̀ wọ́n máa gbọ́ lọ wàhálà kò sọ̀rọ̀ àtúrò àkàtà. tẹ̀yìn tó bá jáde sí aláwọ̀ sọ́lì aláwọ̀ Muhammad wọ̀sẹ̀lẹ̀ ọkọ̀ rẹ̀ toró pé ṣùgbọ́n àní kẹ́kà yẹn nígbà tá a bá ń sàtáyà àti nígbà tá a bá ń ṣe òkú tó ti ń sìn àníkà tọ́jú tí wọ́n bá dẹ̀ ní kéèyàn sàn sàlátù yẹn lè wí sallallahu alaihi wa alihi wasallam irú rẹ̀ làwọn eléyẹ̀ jọ ààrẹ ti gẹ̀ẹ́sì kọ́dà ayé rẹ̀ kọ́ wà níbi ìgbẹ̀yà gáàrù tá a máa ń ṣe kẹ́yìn láàárọ̀ aláwọ̀ sọ́lẹ̀ alá alá ẹ̀ẹ́dì pẹ̀lú ẹ̀ wà mẹ́. ìbéèrè wo la tún ní ọ̀yà kò sí ìbéèrè kánà kàmá.